لا قال غيرهما إنس ولا جان لا wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم فو الله الله تيوسي وأنا مسلمي tá n jẹ́ ọmọlẹ́yìn oṣù ọlọ́run salawatullahi wa salamu alayhi abẹ nínú àánú rẹ̀ àti kápálẹ̀ṣe rẹ̀ ntí èèyàn fi máa sọ pé òun ò ní sin Allah mọ́ ọlọ́mọdé òde bá wa eléyìí ètò yìí ètò wa ètò ìsìláàmù ọ̀nà àbáyọ eléyìí tí aláàjì wa abdulwasi jẹ́nládé tó ń sonígbọ̀wọ́ rẹ̀ nírántí bàbá wọn aláàjì wa ọ̀làdìmẹ́jì jẹ́nládé tí wọ́n ti lọ sí alkiyama kí Allah ó bá ni kẹ́ wọn kí bá ni gẹ̀ wọn kí bá ni yáfi wọn àti ní ṣíṣe àlékún àdúrà fún màmá wọn alájà wa Rizkat jẹnradé kọlọ ń kọjá kẹmi màmá ogun kọlọ ń jẹ́ kí gbogbo àwọn ọmọ náà kí wọ́n sọmọ fún wa dalẹ́ kó ṣe wọ́n ní tutù ojú fún wa gbogbo wa náà kọlọ ń ṣàánú wa nípa àwọn ètò tí à ń bá bọ̀ a ti ṣàlàyé fúnra wa àfa wa láró lórí wípé Allah subhanahu wa ta'ala ó ti ṣàlàyé fún wa wípé ẹ̀yin ni ẹ má dára yín láàmú o ìfẹ̀sìn dà yín láàmú bíi ti wù ọmọ gbogbo nǹkan tí mo sì béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ ṣe fún mi gẹ́gẹ́ bí ẹrú sìn ìyìn fi gbé ìnira kankan kọ́ yín lọ́rùn eléyìí tó jẹ́ pé tá bá lọ wo suratu dhariyat a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Allah ni wa ma khalaqtul jinna wal insa. wa ma. خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى ta'ala nínú àyà tá a ké yìí ní suratu Dhariyat Allah ní àtẹ̀yìn àtàlìjẹ̀nu tí mo dá torí ẹ̀sìn mi dá wọn tẹ́ bá wá lọ wo àyà yìí tá a bá lọ fi dàpọ̀ mọ́ àyà tá à ń túbọ̀ pé yuridu lahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn ni mo fẹ́ fún yín ìfẹ́ nira fún yín àwa wò pé aláàsọnù àyà yìí pé ẹ̀sìn nìkan ni mo torí rẹ̀ dá yín àtẹ̀yàn àtàlìjẹ̀nu torí ẹ̀sìn nìkan ni mo fi dá yín èèyàn àtàlìjẹ̀nu yìí là ń pè ní àtàkọ́láàn àtàkọ́láàn yìí ó ní aljin wal ins torí èèyàn àtàlìjẹ̀nu yìí náà lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló fi dá àlìjẹ́nà àti iná torí wípé àwa ìran méjèèjì nínú gbogbo ẹ̀dá yìí ni àlá gbé ìdájọ́ pé ihun tí mo torí rẹ̀ dá ẹ̀sìn ni gbogbo àwọn nǹkan yòókù ni wọ́n ń ṣe ní ti Allah subhanahu wa ta'ala tó torí rẹ̀ dá wọn gbogbo àwọn igi ntala ni wọ́n máa ṣe ní ń ṣe odò ntala ni wọ́n máa ṣe ní ń ṣe òkúta ntala ni wọ́n máa ṣe ní wọ́n àwọn màláíkà ntala ni wọ́n máa ṣe ní wọ́n ń pé Allah fún wa àyà kan pé kullun arafa salatahu wa tasbiya gbogbo ntá dápátá lọ́mọ bí ṣe ń sin ọlọ́run ló sì mọ bí ṣe ń fọra rẹ̀ mọ́ wájú ọlọ́run ọba tó ti máa ń tiẹ̀ tẹ́lẹ̀ tọ́jà pé látara mímọ́ ṣe dáadáa lèyìn ó fi di ẹni mímọ́ ṣùgbọ́n alìjẹnu àti àwọn èèyàn aláàní ó wá mú ọ̀rọ̀ wá pé in tí mo torí rẹ̀ dá yín wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run ní yín tí mo torí rẹ̀ dá àjẹ̀nú àtẹ̀yàn ẹ̀sìn ni tábà wá wò áyà yìí a sì ti ń túbọ̀ fún wa pé Allah ti sọ pé gbogbo nǹkan tí ń bá ní ẹ ṣe kò lè jẹ́ nira torí pé mo láàánú yín kọjá kí n fara níyín mi è ṣe ẹni tí yóò máa wò wípé torí pé ẹ jẹ́rù mi kí n wá fi ìnira mú yín ìyìn dáyín torí ìyà torí ìkẹ́ ni mo fi dáyín ìyìn dáyín torí ìdààmú torí ìrọ̀rùn ni mo fi dáyín ìyìn dáyín torí ìnira. ìnira ìdá nítorí wàhálà gbogbo àwọn tí wọ́n wá ní kẹ̀sí òun ìrọ̀rùn ló gbọ́dọ̀ máa já sí ìyẹn nígbà wo tẹ́ ẹ bá ń ṣe bí mo ṣe ní kẹ́ ẹ ṣe ṣùgbọ́n àìṣe bó ṣe ní ká ṣe òun ló fi máa já síbi pé ẹ wò kíní ilé o gbogbo ntàlà ni a sì subhanahu wa ta'ala ìrọ̀rùn lọ́ba dé bàtàlà wa sọnù ayẹ̀ pé àtẹ̀yìn àtàlìjẹ̀nu torí ẹ̀sìn ló ń fi dá wa a wá wò pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni torí pé bọ́lá wọn bá ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ wà má khalaqtul jinna wal insa kọ́sírù nìyẹn nafuyu àti isbat má khalaqtul jinna wal insa illa liya'budun kọ́sírù nìyẹn ìyẹn pé a ṣe nafuyu ìbáàdà níbi gbogbo nǹkan pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan míì ju ìjọsìn lọ a wá ṣe ìsibáàtú ẹ̀ wípé fún Allah subhanahu wa ta'ala nìkan so eléyìí ń túmọ̀ sí wípé ìyìn torí nǹkan kan míì ju torí ìjọsìn nìkan lọ ǹgbà ti wá rí bẹ́ẹ̀ àwa wò pé tó bá jẹ́ pé torí ìjọsìn nìkan ni Allah dá wa gbogbo activities yòókù táwa ń ṣe ńkọ́ ìfẹ́yàwó ńkọ́ ìsùn ńkọ́ ìwọṣọ ńkọ́ ìjẹun ńkọ́ ìramọ́tò ńkọ́ ìlọ́lú èbó ńkọ́ ìsọ̀rẹ́ ńkọ́ ìjáde ńkọ́ ìṣẹ́bí ńkọ́ ìsara ńkọ́ gbogbo àwọn human activities tó jẹ́ àwọn nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ni ò lè má ṣe kí láwa kàkún Allah jẹ́ àmọ̀ wípé gbogbo nǹkan pátá a fẹ́yàwó ni o a lọ́kọ ni o a ni o a ṣe ẹbí ni o a ni o tá a bá ti lè ń ṣe níbàámu sí bí aláàṣẹ fìràn ànábì sallallahu alaihi wasallam yóò máa jásẹ́sìn tó bá ti wá ń jásẹ́sìn pa pé à ń ṣe lọ́nà tí ọlọ́run ọba gbàgbé fún ànábì sallallahu alaihi wasallam yóò àmọ́ jásí pé ah, àṣẹ lóòótọ́ ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn lọ́lọ́run bá fẹ́ fún yín kò fẹ́ nira fún yín ẹ wá já máa mú oníkọ̀ọ̀kan èjèèjì tá a fi mọ̀ wípé àfi ká ṣe bẹ́ẹ̀ ń tó ní ṣe wí o torí pé ẹnìkan ò lè mọ̀ ọ́n pọ̀ bí ọlọ́mọ ẹ má jẹ́ àgbàgbé wípé ilé ayé tá a wà ń bẹ̀ yìí Allah ló ní òun ló wa wá bẹ̀ pé ká wá ṣayé n tá a fi ṣayé o kò fún wa jẹ̀mọ́ ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ tanra wa ẹ má jẹ́ àdí adékòdèrè ẹ adi ẹni tá a gbégorí ẹṣin tán tó wá sọpàkọ lùkẹ tọlẹni tó gbẹǹgẹ sí ọ padà lẹ́yìn òun àtẹsìn dágùn ẹni tó dé kò tó dèrè kò tẹ kò dádé àwọn tí wọ́n mú dé kò ó yẹ mọ̀ wọ́n léèyàn ẹni tá a gbégorí ẹṣin kò dágùn ẹni tó mọ̀ ní ni wa gbogbo ń ta nídìí ń bẹ̀ aláàmọ̀ pèsè rẹ̀ fún wa àmọ̀pá o débi pa béèrè o aláà fún wa torí pé ó ti mọ̀ pé ní tí ó ní nǹkan ṣe pẹ̀lú lílo ayé tà lo ayé ni etí ń kọ́ ara ń kọ́ gbogbo bá ṣe rí ń kọ́ àwa délé ayé à ń ṣe kìtàkìtà a gbàgbé wípé ẹni tó láyé bó ṣe ní ká lò òun ló mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tóun ṣe sáyé òun ló mọ nǹkan àpapọ̀ tóun ṣe sáyé òun ló mọ ibi tá a lè rìn sí tó jẹ́ pé àní farapa lápèjúwe wọ́n ní àkíwọ oko olóko níwọ̀kuwọ̀ nítorí pé ibi tó lóko kẹ́pà kúté sí tọ́da yẹ̀pẹ̀ bò tó fewé bò á lè mọ àfi tọ́ bá júwe fún wa pé inú oko mi tó fẹ́ wọ̀ yìí o ibi ni o rìn sí o ibi ni ọmọ rìn sí o torí pé òun lọ́mọ ibi tí àlejò òun lè rìn sí tí ò ní kó jàǹbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láyé ṣe rí aláàlọ́ láyé àwa la ní aláàlọ́ rán wa òun lọ́wọ́ á mọ pé tẹ́ ẹ bá ṣe báyìí ẹ ṣoríire tẹ ẹ bá ṣe báyìí ẹ ṣèdàkejì ọlọ́mọdé á ṣèdàkejì alánìkan lọ́mọ torí pé òun ló ní ayé lánìtán òun lọ́mọ pé tẹ ẹ bá rìn báyìí ẹ kò ìyọnu tẹ ẹ bá rìn báyìí ẹ kò bínú kálá kò bínú máa sọ àwọn nǹkan yìí pọ̀ mọ́ra wọn ńgbà sọ wípé torí ẹ̀sìn nìkan fi dá wa tó sì sọ wípé òun ò fẹ́ ìnira fún wa lórí gbogbo ohun bó o la ṣe wá lè ṣe tí ó fi jẹ́ pé gbogbo ń tá a bá ṣe yọ ọjà sẹ́sìn òun náà wá ní pé a tọ ìlànà tí Allah subhanahu wa ta'ala tó fún ànábì wa sallallahu alayhi wa sallam wípé ìwà ànábì lọ sí ayé máa jíṣẹ́ mi sọ bí wọ́n ṣe rìnrìn àjò ayé wọn fún wọn lórí ara wọn láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ láàrin òbí sọ́mọ láàrin ọmọ sóbí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ gbogbo àwọn nǹkan yìí lànàbì practice yẹ fún wa bá a ṣe lè ṣe sallallahu alayhi wa sallam tá a fi ṣe tí ó fi já sí ẹ̀sìn Allah nítorí ẹ̀sìn nìkan ló ń fi dá wa tó bá rí bẹ́ẹ̀ á wá wò pé gbogbo ìgbàláyé tí èèyàn bá ti lè sùn gẹ́gẹ́ bí anabi wa sallallahu alayhi wa sallam ṣe sọ wípé bọ́lọ̀ ṣe ni a máa sùn rè o yóò máa gbádùn pé ń sùn nípa pé àlàáfíà ó tó ṣùgbọ́n yóò máa jásẹ̀sìn fún a jẹ́ wípé oorun tí mùsùlùmí bá ń sùn lódì wọn ìgbà tó bá jẹ́ pé ó ń sùn níbàámu sí bí ẹni tọ́lọ́hún ọba sáyé ní ká sùn yóò máa jásẹ̀sìn fún oúnjẹ tí mùsùlùmí bá ń jẹ ńkọ́ òun ló fẹ́ dìráìbù pléyọ̀ látara oúnjẹ tó fẹ́ jẹ láti lè ní stamina láti lè mọ̀ wò ó ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àní kọ́ọ̀lẹ̀ fún pé ń jẹun ni lódì wọn ìgbà tó bá ti ń jẹ bí ọlọ́run ọba ṣe fi rán ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan ilẹ̀ ànábì practice fún wa ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀lẹ́ ẹ̀yin olùtẹ́tísí mi oníbùkún ọlọ́run ò ní jẹ́ kí ṣàìtánì orí wa gbámú eléyìí la fi ń sọ wípé àfi ká ṣe àwọn nǹkan yìí ní ti tẹ̀lé tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam anabi tí ọ̀yọ́ bá ṣe jẹun lẹ̀ anabi tí ọ̀yọ́ bá ṣe mumi lẹ̀ láì ṣàlàyé anabi tí ọ̀yọ́ bá ṣe jáde nínú láì ṣàlàyé anabi tí ọ̀yọ́ bá ṣe súnmọ́ obìnrin ẹni láì ṣàlàyé ṣé ni àwọn nǹkan kan wà á bẹ tí nǹkan yẹn ó pàtàkì tí ó wà jẹ́ pé anabi ó ní sọ tẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun fẹ́ fi kún ẹ̀sìn fún wa nítorí kẹ́sìn ò lè bá wàá dùn nítorí káyé ò lè bá dùn nítorí ká lè bá sọ pé àánú àwọn mùsùlùmí ń ṣe mí ẹja fi báyìí kún níta fi rí i pé èèyàn ò lè fi nǹkan kan kún ẹ̀sìn yìí kó páàsì nìyẹn torí pé àwọn nǹkan tó jẹ́ pé tó bá jẹ́ pé ìjẹ́ ọmọ èèyàn lásán lásán ni làákàyè ò tiẹ̀ lé lọ bí kásàlàyé rẹ̀ fún yàn anábì mẹ́sàlàyé nítorí làákàyè rẹ̀ tó pé nítọ́jẹ́ pé ó fi ń jíṣẹ́ tí a sallallahu alaihi wasallam Anabi wa ń ṣàlàyé fún wa tẹ́ ẹ bá fẹ́ sùn ẹ fẹ̀gbẹ́ ọ̀tún yín sùn ẹ sì wí báyìí pé bísímìkà allahumma amutu wa ahya Anabi wa ṣàlàyé fún wa tẹ́ ẹ bá ti jí ẹ sọ pé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur gbogbo àwọn nǹkan yìí lànàbì wa ń ṣàlàyé sallallahu alaihi wasallam sáà nàbì tó wá rójú ráàyè tó lè jíṣẹ́ débi wípé bẹ́ẹ̀ ṣe sùn ní bẹ́ẹ̀ ṣe jíre bẹ́ẹ̀ ṣe jẹrè bẹ́ẹ̀ ṣe mu ní tẹ́ bá fẹ́ sùn bẹ́ẹ̀ ṣe ṣeré tẹ́ bá fẹ́ jáde ńlé bẹ́ẹ̀ ṣe ṣe ní tẹ́ bá fẹ́ tọ́mọ bẹ́ẹ̀ ṣe tọ́ ní ṣe ni ó wà jẹ́ pé nǹkan kan ń bẹ tó pàtàkì tá ànábì ó wà ní ṣàlàyé fún wa pẹ̀lú ògùn ọlọ́run a tún máa tẹ̀síwájú lórí àlàyé pé àníṣe ẹ̀sìn kò múnira lọ bí ti wù ọmọ ọlọ́run dákun mọ́sá àbáṣánú wa abdulwasi jẹ́nradé tọ́sọ onígbọ̀wé ètò yìí lórúkọ bàbá wọn pé kálọ̀ ọba akẹ́ alhaji wa kó bá gẹ̀ wọ́n kó sì sànù màmá wọn lálẹ́kún ìyàwó Rizkat jẹ́nradé kọ́lọ́n kó jẹ́ tẹ̀mí wọ́n gùn pẹ̀lú àlàáfíà kó sì fa ọmọ náà bò wọ́n láṣìírí gbogbo àwa náà ọlọ́run kó gbàdúrà wa kó bí àbùkátà wa kó lé wa kún lóore kó má pa wá nípa àìlérò kó ṣàánú wa kó gbàdúrà wa aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa lisa'il muslimina min kulli dhanbin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulilayi rabbil gbogbo àwa tí a ń tẹ́tí gbọ́ wa láti ilé akú etí gbọ́ etí tí a fi ń gbọ́ wa ọlọ́run ní jí ó di tí a bá ní ìbéèrè kan tàbí méjì láti fi sọwọ́ sí àwọn àfáwa tí wọ́n bá ní sọ̀rọ̀ lénìí kí a pè wọ́n sórí nọ́mbà yìí zero eight zero three eight zero five two eight one two lẹ́ẹ̀kan sí fún àwa tí a bá ń darapọ̀ mọ́ wa nọ́mbà tí ẹ pè àwọn àfa wa sí ní zero eight zero three eight zero five two eight one two masalam. mọ̀lẹ́kùn gbogbo mùsùlùmí àti mùsùlùmá. Peters FM ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a pè tá a sì dáhùn. ìyẹn lọ́dún tó kọjá níbi Ramadan lecture tá a ṣe. a tún wá ń pe gbogbo èèyàn síbi Ramadan lecture tọdún yìí. ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù karùn-ún tá a wà yìí. bẹ́ẹ̀ eighteen ní cooperative hall tó wà ní ọgbà yunifásitì ńlẹ̀ Ìbàdàn. ibi tá a ti máa pàdé àfọ́ àgbà ni Sheikh Buhari ọmọ Musa Ajíkòbí wà. tí wọ́n máa ṣe wá sí lọ́jọ́ náà. àwọn èèyàn pàtàkì tí ó máa wà ń kàdé lọ́jọ́ náà ni chief launcher alhaji abdulfatai yusuf ọkọ̀ olóyún alágọjọ́ náà ni alhaji ẹsẹ̀ kọ́sìm orí adé ń kàlẹ̀ lọ́jọ́ náà ni alhaji murita lágbọ́lágadé babalọ́lá onídùú ọ̀fìn jolan nínú àwọn àlejò pàtàkì lọ́jọ́ náà ni bàbá àti màmá akíade tí gbogbo ayé mọ̀ sí twist architect alhaji dawud adébáyò onímàlúù bákan náà dr najibudin adérẹ̀mí àgbòyèmọ̀tàkì àtàmọ̀ káràmọ̀ ìlú alápọ̀nlé.